àwọn kan ti sùnú yín o ṣẹ́rí báwọn ọrùn lẹ́sùn o ọ̀yáǹde èyí tó sùn nǹkan ọ̀pọ̀lọpọ̀ yín ni ẹ̀yìn gbọ́ prógrámù ọ̀rọ̀ ìfẹ́ tàbí kí n béèrè pé ta ló gbọ́ prógrámù ọ̀rọ̀ ìfẹ́ lánàá. ta ló gbọ́ prógámù ọ̀rọ̀ ọ̀fẹ́ ní àná nínú yín. Hey. Akbar. Ta ló gbọ́ prógrámù ọ̀rọ̀ ìfẹ́ ní àná nínú yín? That is the question. Kò sẹ́ni tó gbọ́ nu yín? Okay nínú yín ta ni ta ni lo android phone kò indicate ẹ̀yin tẹ́ ń lo bẹ̀rù ọlọ́run o ọlọ́run dọ́ ọmọ o ta ló ń lo android phones nínú yín kò indicate. Hmm. so kò sẹ́ńsì lo android phone. ṣẹ́rí àwọn tí wọ́n ní kí n máa bá ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n ti rí yín tán wọ́n ti rí yín tán wọ́n ti mọ̀ pé ìwọ̀nba làwọn díẹ̀ tó gbádùn nù yín. tí ó bá rí bẹ́ẹ̀ mo ní ìyẹn mi lílo android fóònù àwa rí ọwọ́ mẹ́ta àtààbọ̀ dádúró bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yìí. máa gbọ́ wá gbogbo ọ̀nà tọ́jọ́ náà ẹ̀tọ́ láti máa fi lo Android phone torí pé Android phone ibẹ̀ ni ó ti lè wà connected pẹ̀lú live program tá à ń ṣe ìyẹn ní ká wá sọ pé o sáré tètè o sáré títí lórí android phone ọwọ́ rẹ ò bá dóò mi ò lè mi ò lè bìlífù yín pé ọwọ́ yín ò lè bá mi ò lè bìlífù yín láéláé torí wípé ẹni tí ẹ̀ ń fowó yín ṣe eléyìí tí ti wá ran ẹ̀sìn yín lọ́wọ́ ẹ yìí kà á kún ẹ kì yìí kà kọ́ ọ máa lo android phone ọ̀pọ̀lọpọ̀ ìdánilẹ́kọ̀ọ́ tá à ń ṣe ní taalim kò ní fù ooru pàápàá jùlọ àwọn ìdánilẹ́kọ̀ọ́ tá à ń ṣe ní ọjọ́ míì yàtọ̀ sí ọjọ́ Sunday báyìí kò ní fù ooru kò ní fù ooru ok almost ojoojúmọ́ ni mo máa ń ṣe program àyàfi ọjọ́ tí ìdíwọ́ bá wà bóyá ìdíwọ́ òjò tàbí ìdíwọ́ àìlera tàbí ìdíwọ́ míì tí ó bá ti sí ìdíwọ́ láti aago mẹ́jọ ni màá ti wà live títí di aago mẹ́sàn-án àbọ̀ nígbà tó òòrùn wọ̀ ní seven aago mẹ́jọ àbọ̀ mò ń bẹ̀rẹ̀ ní ìsìn tóòrùn ń wọ̀ níbi six thirty aago mẹ́jọ ọkọ̀ já díẹ̀ ó ní mò ń bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ṣe wá rí ìdánilẹ́kọ̀ọ́ yẹn tí mo bá ní kẹ́ ẹ máa wá bí lójoojúmọ́ kò lè rọrùn bákan náà sì ni wípé àsìkò tí mò ń ṣe é sí àsìkò tẹ̀ jáde kúrò nulẹ̀ ni bákan náà sì ni wípé owó tí ọmọ gbọ́n yín ní owó ọkọ̀ àti àlọ àtàbọ̀ yóò ti pọ̀ jù ṣùgbọ́n tó o bá dìtámì pé o fẹ́ àwọn lecture wọ̀nyẹn tó o bá ń gbọ́ lórí fóònù èyí tá a ṣe láàárọ̀ ẹ̀ ní ìsìn a gbé live o tún lè fàbọ̀ sílé kó lọ wò ó ká wá sọ pé àti jẹ àti mu kò tiẹ̀ báláǹsì dèpòdépò android phone fóònù tó wá ń lò ó jẹ́ fóònù oníbọ́tìnì ọ̀nà àbáyọ míì tún wà fún yẹn náà àwọn ìdánilẹ́kọ̀ọ́ tá à ń ṣe à ń ka á lẹ̀ à ń ka ohun ẹ̀ lẹ̀ náà ohun rẹ̀ yìí mo máa ń sẹ́ǹdì ẹ̀ sórí ẹ̀ẹ́. Eh, whatsapp group wa tá ní talim masjid mo máa ń sẹ̀ǹdẹ̀ síbẹ̀ so èèyàn ò tún dínwó fún ọ ẹnu kọkàn dánlóòdù ẹ̀ kó o dẹ̀ gbọ́ ni ọ́díò ó dínwó ju fídíò lọ dátà tí ọ́díò máa jẹ ó kéré sí dátà tí fídíò máa jẹ káwá sọ pé àtìkíní àtìkejì kò rọrùn ìkẹta tó tún wá wà nílẹ̀ fún ọ ni wípé o lè o lè o lè ra memory card tí à ń tà tó ga sí pé wáàsí tá a ti ṣe bọ́ sẹ́yìn at least tó ti lé lọ́dún kan sẹ́yìn ààbọ̀ kò sínú ẹ̀ ọmọ gbọ́ ọ sórí kó o gbọ́n tí ó sì ọ́ láǹfààní ó kúkú dáa kó o sì ṣiṣẹ́ tọ̀ ó lóore fún ọ ìdí ni wípé sórí bó ṣe ń wá tàlímù tó ń lọ èsì liability lọ́rùn wa tí ọba lọ sọ̀rọ̀ ẹ̀rí liability lọ́nà kan tàbó míì ọmọ wípé kò tí sí provision fúru liability bẹ́ẹ̀ jẹ́ ń sọ yorùbá kó lè yé ọ bó o ṣe ń wá tó ń lọ yìí wàláì ẹni àpọ́nlé ni ọ́ tó o complain pé o ní issue tó o complain pé o ní problem tó bá dá sí pé problem tó o ní yìí kódà owó ò lè ká problem tó o lọ ní ó ṣẹlẹ̀ nípasẹ̀ àìlẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn ṣe pé àìlẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn ò ní lẹ́nugbà tí mo bẹ̀rẹ̀ prógámù ọ̀rọ̀ ìfẹ́ mo wulẹ̀ mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ káwọn obìnrin ló ní pírọ́blẹ́mù jùlọ in terms of marital problem ju àwọn ọkùnrin lọ mo mọ̀ yín tẹ́lẹ̀ pé àwọn obìnrin o àwọn ni wọ́n ní pírọ́blẹ́mù jùlọ tá a bá ń sọ nípa ọ̀rọ̀ tọkọ-tìyàwó àwọn obìnrin ni wọ́n ní pírọ́blẹ́mù tó pọ̀ jùlọ ohun tó sì fà á tó fi já sí pé àwọn obìnrin ló ní pọ́blẹ́mù ju àwọn ọkùnrin lọ ó ní wípé àwọn obìnrin wọ́n pọ̀ ju ọkùnrin lọ àwọn obìnrin wọ́n dínwó ju ọkùnrin lọ ẹni tí a náwó lé lórí òkè òun ló pọ̀ ẹni tí ó náwó léèyàn lórí òun ló kéré ọ̀gbọ́rọ̀ mi yé ẹni tá a náwó lé lórí ọ̀pọ̀ ìyẹn náà sì ni àwọn obìnrin ẹni tí ó wà náwó lé wọn lórí òkèrè bákan náà ni wípé tóbìnrin bá kú ọkùnrin sábà ní pírọ́blẹ́mù bọ̀ tọkùnrin bá kú ọlọ́ọ̀lọ́mọ yóò obìnrin tí ó ní pírọ́blẹ́mù ní abẹ́ ọkùnrin yẹn. so mo wá rí i pé nínú eléyìí tó dákún pírọ́blẹ́mù yín jù lọ òun ni pé ọ̀pọ̀lọpọ̀ yín lẹ jẹ́ figurehead. ọ̀pọ̀lọpọ̀ yín lẹ jẹ́ figurehead ló ga sí wípé agbárí yín kò sí ìmọ̀ ẹ̀sìn tó yè kooro kò sí ń bẹ̀. lódodo máa wọ gáùn lódodo ẹ máa wọ ọ̀rọ̀ ẹ̀sìn wa kọjá pé èèyàn ń ẹlẹ́hàá ti pọ̀ nílùú Ìbàdàn tí wọ́n gan bá bọ́ títì ládùúgbò yín tọba lẹ́lẹ́hàá ni ọ́ tọba wúwájú ọ̀rẹ́ ẹlẹ́hàá ti ń bọ̀ tọba tún wẹ̀yìn ọ̀rẹ́ ti ń lọ. so ìsùpọ̀ jẹ́lẹ́hàá kìí ṣe mérekù kìí ṣe tí kò kọ́mọ̀nù ó ti kọ́mọ̀nù nínú àwùjọ wa ṣùgbọ́n irú ẹlẹ́hàá wo ni wọ́n jẹ́ ní nǹkan tí kò kọ́mọ̀nù àwọn ẹlẹ́hà tí ò lẹ́kọ̀ọ́ àwọn ló common àwọn ẹlẹ́hà tí wọ́n lẹ́kọ̀ọ́ wàláì wọn ò common therefore totality àwọn obìnrin tí wọ́n ní ìṣòro kan tàbó míì ọ̀pọ̀ ju totality àwọn ọkùnrin lọ. òǹdè tẹ́sí fi di ẹ̀yin obìnrin tí ò fi rú ẹ̀ di àwa òde ti yín pọ̀ ju tiwa lọ bẹ́ẹ̀ mi ṣe wà ní ìsìn mọ̀kànlẹ́ dágbére ńlẹ́ pé ẹ̀yà ara lé mo fẹ́ travel níbo lẹ́ ń lọ mi ò tí ì mọ bẹ̀ mo kàn sáfẹ́ travel nígbà bá débẹ̀ yìí mọ̀ sọ fún yín ìwọ ò lè ṣe bẹ́ẹ̀ ẹ ní mú ìyàn lọ́wọ́ ni ẹni ọ̀pọ̀ dandan mo lè mọ̀ mú ìyàn lọ́wọ́ ìwọ ò lè ṣe bẹ́ẹ̀ ẹ̀sìn ó dèwọ́ mọ́lẹ̀ ẹ̀sìn ó tú èmi lẹ̀ tẹ̀sìn bá wá di ọmọlẹ̀ kò di ọmọlẹ̀ fún yàjẹ kò di ọmọlẹ̀ fún fìtínà ó di ọmọlẹ̀ fún iyì àti àpọ́nlé but ọ̀nà tó gbà ní iyì àtàpọ́nlé yẹn ọ̀wà ọ̀wà ọ̀pọ̀lọpọ̀ yín ló gá sí wípé ọkàn wà lé ọkọ ni kò gbádùn lé ọkọ ọkàn wà nílé ọkọ ni kò gbádùn lé ọkọ òun kí ló fà tó fi gbádùn rẹ̀ ètò tó pọ̀ jù ń bẹ ọwọ́ obìnrin ti máa wá ní àná nígbà tí mo ń ṣe program ọ̀rọ̀ ọ̀fẹ́ mo sọ wípé ọ̀rọ̀ adélébọ̀ ni mo sọ last ohun tó sì fà á tí mo fi sọ adélébọ̀ last òun ni pé nínú kátígórì àwọn obìnrin táwọn obìnrin pín sí àwọn adélébọ̀ àwọn ni wọ́n ní pọ́blẹ́mù jù àwọn adélébọ̀ àwọn wọ́n ní pọ́blẹ́mù jù. níjọ́ sunday tó lọ mo sọ kí ni okùnfà tí máa ń so obìnrin di adélébọ̀ ta ni ó ka ta ni ó sọ yìí òǹkà okùnfà tí mo pè é kí sì ni wọ́n okùnfà mélòó ni mo fi ṣàfihàn rẹ̀ pé ó máa ń sọ obìnrin di adélébọ̀ kí sì ni àwọn nǹkan náà ok mélòó mo pè ẹ́ márùn kí ni wọ́n ení ikú ọkọ kílẹ̀jì. ẹni tó bá gbọ́yé dáadáa mo fẹ́ kó kọ́ mi ni o èmi ti kọ́ mo fẹ́ kí wọn náà kọ́ mi báyìí ikú ọkọ a máa sobìn dadélé bọ̀ kí tún ni kóbìnrin ọgbà ìsìláàmù tóbìnrin sẹ̀ ń gba ìsìláàmù ni. kíyàwó gba ìsìláàmù kọ́kọ́ mọ́ gba ìsìláàmù. lodin adelebo keto ni? ehn? kene tomato laake? kookooko yawo sile yoso yawo ndi adelebo keto ni? kobere gangan kookooko sile eyiteewa inside di ewa wurin re say musa kesi kwe side saidi british moti n borod ni mi ogbon kaka n ọyọ ìparí ẹ̀ kóbìnrin ọkọ ọkọ sílẹ̀ kí là ń pè nínú lárúbáwá kóbìnrin ọkọ ọkọ sílẹ̀ kí ni èdè tí ìsìláàmù ń pè é ẹ́ hulu hulu hulu ó di mélòó ó di mẹ́rin kí ni karùn-ún ẹ́ tàtàtì. èmi ò dáadáa ni ìbá ní rodó ńkọ́. ète àlùjànú ète a rí nǹkan márùn-ún tó jẹ́ sábàbí tóbi yín máa fi di adé lébọ̀ ǹjẹ́ wọ́n rí míì tó fẹ́ fi nínú ìwádìí tiẹ̀ ǹjẹ́ o rí ọ̀nà míì yàtọ̀ tí wọ́n sì róbìn kan tó gbà di adélé bọ̀ yàtọ̀ sí ọ̀nà márùn-ún yẹn ọ̀yá. tí ẹ jẹ́ ń gbọ́ kọ̀ọ̀kan o tóbìnrin kì í bá gbọ́rọ̀ obìnrin tí ò gbọ́rọ̀ ibi tí ó bọ̀ sí lábẹ́ tọ́láàt ọkọ rẹ̀ ọkọ ọ̀lẹ̀ òkè kí tún ni ìdí mi tí obìnrin bá ṣe kí ni. tóbìnrin bá lọ́bùn tí ò ní tẹ̀ lọ́rùn abẹ́ tọ́láàkù ló wà. tọ́ba lójú kòkòrò ẹ abẹ́ tọ́láàkù ẹni kọ́kọ́ kọ́lẹ̀ náà ni gbogbo tẹ̀ ń wí yẹn abẹ́ tọ́láàkù ló wà tọ́rọ́kùnrin tí ó sá kọ̀kọ́. kò sí nǹkan kan tí ń gẹ́tọ̀ lákìbí kò ṣe pé ọkọ ò fi ẹ̀sùn kankan aya rẹ̀ láti kọ́ lẹ̀ ni. so kò sí sáárí sáárí sábàbí míì tó ń so obìnrin dadé lébọ̀. so ọyẹ kẹ tiẹ̀ ọyẹ kẹ kí mi kú iṣẹ́ pé n ti ń so obìnrin dadé lébọ̀ ọlọ́run fi mọ̀ mí ẹ̀ tẹ́ wá gbóbìn gangan ẹ̀ wá mọ̀ á. ẹ má tọ́ mo tún wá fi kún wípé nínú gbogbo àwọn okùnfà márùn-ún tí mọ́ ń sobìnrin dadé lébọ̀ yìí ọ̀kan ló kọ́mọ̀n jù èwo ni nǹkan náà ọ̀kan ló kọ́mọ̀n jù nínú nǹkan márùn-ún yẹn tá a ti kà lẹ̀ yẹn ìkíní ikú ọkọ ìkejì kíyàwó gba ìsìláàmù kọ́kọ́ mọ́ gba ìsìláàmù ìkẹta àtọ̀lák ìkẹrin àlùkùlù ìkarùn-ún ète jínù nínú márààrún yẹn èwo ló kọ́mọ́ jù. Ah. ṣé kó bí mọ́tẹ̀ láti ọkọ rẹ̀ wà nínú tá a kà lẹ́hùn. ikú. Uh, ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ṣé ẹ mọ̀ pé mọ́ṣálá yín ni ẹ̀yin lẹ ní bí ìgbà tí ń bá kọ́ yín níbẹ̀ ṣe ń ṣe nǹkan oṣù ni mí èé ṣe nǹkan oṣù bàbá mi èé ṣe nǹkan oṣù ìran wa lọ́kùnrin èé ṣe nǹkan oṣù tó ti ń bá kọ́ yín bẹ́ẹ̀ ṣe ń ṣe nǹkan oṣù yín definitely kẹ́ ẹ lè mọ̀ dáadáa ni tí ń bá kọ́ yín ní kí ni ń sọ obìnrin di adélébọ̀ ìran ọkùnrin kì í dadélébọ̀ wọn èlò kẹ́límà lélébọ̀ fọkùnrin ṣùgbọ́n nítorí kẹ́ ẹ lè ṣọ́ra fún èyí tó ṣe é ṣọ́ra fún nínú ẹ̀ ni nǹkan márùn-ún gbọ́yé dáadáa báyìí gbọ́yé dáadáa báyìí nǹkan márùn-ún la ṣàfihàn rẹ̀ pé tẹ́ńbà lóbìnrin kan dáadé lébọ̀ o tí ó bá jẹ́ èyí yóò jẹ́ ìdí yìí ìdí àkọ́kọ́ ni pé kọ́kọ́ ẹ̀ kú automatically obìnrin tọkọ ọkùnrin tó wà obìnrin tó wà ní ọkọ tọkọ ẹ̀ bá kú ó ti dàdé lébọ̀ automatically ó ti dàdé lébọ̀ ìkejì ọ̀nà míì ó ní kí obìnrin àtọkùnrin kí wọ́n máa gbégbèsè ayé ìjà ìlú yàbọ̀ ṣàdédé kíyàwó sọ pé òun gba Islam automatically tọkọ ò bá ti gba Islam gígé àárín wọn ó ti bàjẹ́. obìnrin yẹn ó ti dá délé bọ̀ ó di nọ́mbà two nọ́mbà three òun ni kóbìnrin fúnra kọ́kọ́kọ́ ìgbà tóbi fúnra rẹ̀ bá kọ́kọ́ là ń pè ní húlù ohun tí ó sì mú kóbìnrin fúnra rẹ kó lòun kọ́kọ́ òun ni pé ó ti rí i ó ti rí kó ti ṣe ọkùnrin fẹ́. nọmba four òun gangan ni kí ọkọ kọ́kọ́ aya ìyẹn là ń pè ní atolak. nọmba five òun ni pé kó lọ́wọ́ kan ayé nínú dídi adélébọ̀ ẹnìkan kó ṣe kí ni kó lọ́wọ́ kan ayé nínú ayé tá a rí fàásì ń bẹ̀ yẹn òun ni ayé àlìjẹ̀nù kìí ṣe ayé òṣòròǹgà kìí ṣe ayé ẹlẹ́yẹ àlìjẹ̀nú gẹ́gẹ́ fún ara rẹ̀ àlìjẹ̀nú a máa sọ obìnrin di adélébọ̀ mo sọ̀rọ̀ obìnrin kan fún yín wípé àkáǹtì ọkọ tó ti fẹ́ a sì ń rí bíi mẹ́wàá káà. a sì wá rí wípé kì í ṣe pé ó ń finú fídọ̀ kúrò kì í ṣe pé àwọn ọkọ yẹn ń finú fídọ̀ kọ́ ọ lẹ̀ ok all other factors kò ṣẹlẹ̀ sí but a rí wípé jíìnù ń dà láàmú. ìkọ̀ọ̀kan àwọn sábàbí yìí òní òní tí ó bí bí àpẹẹrẹ tó bá jẹ́ pé tọ̀láàkì ló bá fẹ́ wáyé tó túmọ̀ sí pé ọkọ ni ó kọ ìyàwó lẹ̀ yóò fi ẹ̀sùn kan ìyàwó ni o lè sọ pé ó lágídí lè ní ó lọ́bùn ó lè ní ọmọ ń tọ̀ọ́lé o lè ní máa parọ́ ó lè ní máa ń jà ládùúgbò o lè ní òǹda lókòwò ń lè ní ó ń àwọn ẹ̀sùn náà ni ó bí kúlù látọ̀dọ̀ ìyàwó sí ọkọ pé ọkọ tó ń ní o kì í tọ́jú òun o ọmọ ń jẹun níyà o ọmọ ń ṣègbà o ọmọ ń ṣàwo torí náà òun ò ṣe mọ́. mo wá bí ń léèrè ní ìsìn wípé nínú gbogbo àwọn okùnfà yẹn márààrún yẹn èwo ló gbajúmọ̀ jù tó ga sí pé bọ́ọ̀ bá wú ọ̀tún báyìí tó wò sí tó wò wájú tó wò ẹ̀yìn wò èyí tó àwọn tó dalé lédè bọ̀ èwo nínú àwọn márùn yẹn ni adélébọ̀ ti pàṣẹ rẹ̀ pọ̀ ẹni tọ̀láàkì ni ìbéèrè tí màá béè tẹ́lẹ̀ rè tó sí pé tọ̀láàkì ni okùnfà tó pọ̀ jù nínú àwùjọ wa tó ń sọ obìnrin di adélébọ̀ nínú àmọ́ nígbà wà ní secondary school eh, a ṣe wáyẹ́kì a so àbẹ̀rẹ̀ kan bẹ́ẹ̀ nu jamb nínú English language wọ́n máa ń béèrè wípé what can you infer or what can you conclude from this tó bá já sí wípé ẹ̀yin náà gbà wípé tọ̀láàkì ni okùnfà nínú okùnfà márààrún tó pọ̀ tó wà nílẹ̀ fún ní tí máa ń sobìnrin dadélé bọ̀ tẹ́yìn náà bá gbà wípé tọ̀láàkì ló pọ̀ jù mo àgírí pẹ̀lú yín kí lẹ lè infer ń bẹ̀ kí lẹ lè conclude ń bẹ̀ yẹn kí lè fẹ́ kí lè lè fàyọ fún mi mo wá ẹni tí tọpọlọ ẹ ti jí sí tí mo ń sọ yìí tẹ́ ẹ bá tẹ́ ẹ ń bá gbà wípé nínú okùnfà márààrún yìí o èyí tó kọ́mọ̀ jù ń bẹ̀ tí mo sọ bìndàdélé bọ̀ èyí tó kọ́mọ̀ jù ń bẹ̀ onítọ̀láàkì ìyẹn wà jẹ́ pé díàfọ̀ nítorí náà kí fẹ́ fi rin ilẹ̀ fún mi Eh? àìtẹ̀ láṣẹ ọlọ́run ọba àìlẹ́kọ̀ọ́ ẹ̀sìn àìnífaradà hmm. mo fẹ́ kẹ́ ẹ kẹ́ ẹ wa egbò ni ìní ẹja ewé egbò mo fẹ́ kẹ́ ẹ wa ihun tó túmọ̀ sí ni wípé ẹ̀yin obìnrin ẹni pírọ́blẹ́mù tó pọ̀ that is the implication tó bá ti já sí pé nínú àwọn reason tí òbí fi ń dadé labour èyí tó ṣe èyí tó kọ́mọ̀ jù ń bẹ̀ ó ní tọ́láàk and tọ́láàk ò ní wáyé àfi kó gá sí pé ọkùnrin ọkà ẹ̀sùn sóbìnrin lẹ́sẹ̀ agá sí pé ẹ̀yin obìnrin ẹni pírọ́blẹ́mù ìtumọ̀ ẹ̀ nìyẹn ìtumọ̀ ẹ̀ that is the conclusion pé agásí pé àwọn obìnrin bàjẹ́ ló fi jásí wípé tọ̀láàkì ni ó pọ̀ jù tí ń so obìnrin di adélébọ̀ ẹ gbọ́rọ̀ mi yé tó bá gásí pé ní ìsìn ẹ bá sọ pé à ikú ọkọ ló pọ̀ jù tí ń so obìnrin di adélébọ̀ a wà ní ó túmọ̀ sí pé àwọn obìnrin àwọn ọkùnrin wa wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n fi ẹ̀mí ara wọn wéwu ní ọ̀nà tí o bófin mu náà fi ń kú pìpìpì but ẹ sọ pé ikú ọkọ ìtẹ̀wí ni kí ni o àtọ̀láàkì kí wá ní máa bí tọ̀láàkì ṣe bí ẹ̀sùn tí ọkọ tó fi kọ̀yàwó ni àga sí pé ẹ nídìí kẹ́ ẹ bára yín sọ̀rọ̀ ẹ nídìí kẹ́ ẹ bára yín sọ̀rọ̀ ẹ nídìí kẹ́ sọ̀rọ̀ pé wáyìí. táwọn ọkùnrin fi ń kọ̀ wá lẹ̀ tó fi gá sí pé ìkọ̀sílẹ̀ ọkùnrin ló pọ̀ jù nínú gbogbo okùnfà ìkọ̀sílẹ̀ ó yẹ kí ẹ lè bára yín sọ̀rọ̀ kó o pe sísá ẹ ẹ̀dá ẹ̀dá sísá ọ̀yọ́ngá sísá kó o pè é má jẹ́ kọ́rọ̀ ó yọrí sí tọ̀láàkì o bọ́pọ̀ ẹ ṣe ń fẹjọ́ ọ̀rẹ́ sùn yìí o ìwọ yìí kan náà ni o kò sọ́gọ́tẹ́ wọn wá tá wá sí tàlíìmù tọkọ rẹ ò ní sọ pé òun fẹ́ rí mi tó bá sì lóun fẹ́ rí mi ẹjọ́ ẹ̀ náà ni ó fi sùn rántí pé tọ̀láàkì ló pọ̀ jù nínú okùnfà tí ń sọ obìnrin di adélébọ̀ are you with me bí àṣà tíṣà mi kan nu a are you with me a sọ pé yes sir you need to be more serious you need to be more serious in the whole world tolak ó ní okùnfà tó common jù lásìkò tí àwọn sọ̀hábà tí wọ́n ń jagun ẹ̀sìn ikú ọkọ ló common jù torí pé àwọn ọkùnrin àwọn ni wọ́n lọ sí ojú ogun tẹ́másì lọ́jú ogun is fifty fifty ó lè padà ó lè dòkú ṣùgbọ́n ní ìsìn èwo nínú wa ló lọ́jú ogun boko haram gaa tí ń gbọ́ boko haram èmi ò tẹ ọ̀nà Maiduguri torí ní nǹkan ìjà lọ́wọ́ ok bẹ́ẹ̀ náà làwọn ọkọ tiyín náà wọn ò tẹ Maiduguri wọn kálukú jókòó sádùúgbò ni but ìkọ̀yàwó is going on ìkọ̀yàwó sílẹ̀ is going on.